súra bákọ́ra ni quran two aya kọkànlá ó jí aya yẹn náà mú ní odidi ó jí mú lódidi ní o níbi tí Allah ti sọ pé wa idha qila lahum la tufsidu fil ardi qalu innama nahnu muslihun anẹ́dìwà muhammadu sallallahu alayhi wa sallam ni ẹni náà tí Allah sọ áyà yìí kalẹ̀ fún kì í ṣe mirza gulam ahmadu alikazab. ẹ̀yin ìjọ amadíyà ta lọ́lọ́run sọ áyà yìí kalẹ̀ fún. anẹ́bì ni sallallahu alayhi wa sallam. àbí ànábì yín Mirza Gulam Ahmadu. ó ni kù níbàárò lọ́rọ̀ olè jíjà tí Mirza Gulam Ahmadu ja ani ala alápọ̀nlé. ẹ wo ohun tẹ́ ẹ tún rí yẹn o Mirza Gulam Ahmadu alikazabu ó tún jalè rẹ̀ ni o ó jalè rẹ̀ ni. ó ní ìyẹn Mirza Gulam Ahmadu alikazab ànábì ìjọ Amadiya ògìṣẹ́ ìjọ Amadiya Jésù Kristi ìjọ Amadiya. ọlọ́lọ́ ń sọ àyàkálẹ̀ fún òun fún ìjọ ọ̀hún ìjọ amadíyà wípé amtes aluhum minikhorajin amtes aluhum minikhorajin fahumi magirami muskolun fahumi magiramin muskolun. ok ẹ tún wá wo atọ́ka ìsàlẹ̀ yẹn ṣe é ti rí i ó fi ó fi yẹn ṣe footnote <laughs> ọ̀daràn ó fi yẹn ṣe footnote ẹ jẹ́ wá kan tó sọ ọ́ bẹ̀ jáde ó ní laflun min laflun min the word min tẹ ẹ padà síbi òkè ẹ padà síbi òkè tẹ́sí nǹkan kan hàn yín níbẹ̀ amtes aluhun min mean yẹn ọ asteric yẹ ọ asteric yẹ ok ọ wá ṣàlàyé rẹ̀ sísàlẹ̀ wípé lafzun min ó ní mean yẹn o laysa fil Qur'anil Karim ó níyẹn ò sínú kùránì alápọ̀nlé o wàláàkín ṣùgbọ́n já a láflùmín fil ilhami minhu ó ní ṣùgbọ́n mí yẹn tóun fi wọ́ yẹn wọ́n wá bá òun láti ibi ìṣípayá láti ibi kíni o ilham ìṣípayá inspiration. Inti Mirza Gulam Ahmadu sọ yìí. Now, this is a confirmation wípé olè ni. ó ń sọ fún wa ní ìsìn wípé amútẹ́sí alùhùm mín ó níyẹn ò sínú Kùránì alápọ̀nlé ó ní ṣùgbọ́n yẹn wá bọ́ òun lọ́tọ̀ pé kóun fi mí ń kún un ṣẹgẹ́ẹ̀tì ẹ̀ báwọn wa lọ sínú Kùránì wo ti lọ jalè àwọn àyà yẹn wá. kí ẹ lè mọ̀ pé ògbólógbò olè tó jalè alukur'ani ni Mirza Gulam Ahmadu. alakọkọ sura alimuminun quran twenty three verse seventy two quran twenty three verse seventy two. Allah sọ ń bẹ̀ pé amtes aluhum kharijan amtes aluhum kharijan òun ni Mirza Gulam Amadu wa sọ pé amtes aluhum mini kharajin ah ǹjẹ́ gẹ́ẹ̀tì tí mò ń sọ yìí ah ó yẹ kẹ́rin náà mọ ibi tálífù dorí kọ́ o ibi tọ́rọ̀ ayé ń lọ ní ìsìn àfi kẹ́ ẹ mọ ibi tí alif bá dorí kọ ni o amtes aluhum kọrijan bí gbólóò yẹn ṣe wá ní Quran nìyẹn Mirza Gulam Ahmadu ńgbà tó fẹ́ jí ìyẹn mú ọ wá ní ìlèhámù wá wípé ìwọ fi mí ń sí ìwọ fi mí ń sí ní tiẹ̀ kí tiẹ̀ wá máa jẹ́ amtes aluhum min kharajin fakharaju rabbika khairun wa huwa khairu razikin. so àkọ́kọ́ ti rí tó ti lọ jí amtes aluhum khorijan ó jí tán ó yí padà sí kíni amtes aluhum min khorajin tó túmọ̀ sí wípé ẹ̀sùn tí mo fi kàn wípé ń jalè ayálò kùránì ó lè jalè ẹ̀ lódìdí ó lè jalè ẹ̀ láàbọ̀ tó bá wá jalè ẹ̀ tán yọ wàá kùn lọ́dà míì ṣe ti rí bá nìsín ẹ̀já tó lọ sínú àyà míì. irú gbólóhùn yẹn ṣẹ́rí pé tó parí gbólóhùn ti Mirza Ghulam Ahmadu ẹ̀já padà bẹ́ẹ̀ náà ni pé amtes aluhum mini kọ́rajin ok nítorí wàá parí ẹ̀ ní fàhùmí magira mi mufkolun fàhùmí magira mi mufkolun ó wá ó jí amtes aluhum mini kọ́rajin yẹn ó lọ jí ó lọ jí yẹn láti inú alimominun Quran twenty three verse seventy two ibi tí Allah ti sọ pé amtes aluhum kọ́rijan ó modify rẹ̀ ó sọ di kí ni amtes aluhum min kharajin lẹ́yìn náà ọwọ́ àkú abala fahumi muskolun fahumi muskolun uh, mugramun ẹ wo bí tó ti lọ jiyàn. Allah ní amtes aluhum ajirọ́ fahumi magirami muskolun fahumi magirami muskolun ọwọ́ àlọ́ mú fahumi muskolun fàhùm mímágírà mímúskọ̀lùn ọlọ́mú yẹn nínú súra alikọ́lá Quran sixty eight verse forty six irú ẹ̀ tún wà nínú súra tutur Quran fifty two verse forty ibi tí Allah ti sọ pé amtes aluhum ajiron fàhùm mímágírà mímúskọ̀lùn ìjọ amadíyà. ṣe ti wá gbà báyìí wípé ọ̀gá yín ànábì yín òjíṣẹ́ yín Jésù Kristi yín ẹni tí í ṣe Mirza Gulam Ahmadu ṣe rí pé ọwọ́ adojú àyà àlòkùránì rú ni èyí è sọ̀rọ̀ ìtumọ̀ o èyí sọ̀rọ̀ tẹ̀síìrù o nasu quran nususul quran gbólóhùn tí quran mú wá fúnra rẹ̀ ṣe rí pé mirza gulam ahmadu ọwálé ayé láti wá dàrú mọ́ yín lọ́wọ́ ni kí lẹ wá ń gbé tẹ̀ ń gbin kí lẹ wá ń ṣe nu amadíyà lẹ́yìn ìgbà tí àwọn àṣírí wọ̀nyí tó ti tú sáyé ṣé ẹ tún máa pera yín ní ẹlẹ́sìn amadíyà ni ẹ lọ túbá ó tún kù nìbọn ró o olè tó jà pọ̀. olè míì tún rè tí Mirza Gulam Ahmadu tún jà tó jà wá mùsùlùmí lórí alukur'an ó ní ìyẹn Mirza Gulam Ahmadu ànábì ìjọ Amadíyà òjíṣẹ́ ìjọ Amadíyà Jésù Kristi ìjọ Amadíyà ọlọ́lọ́run sọ àyà kalẹ̀ fún òun nínú súrà àlèsìtà fún ìjọ òun ìjọ Amadíyà wípé bal àtàyínáhùn bilhaki bal àtàyínáhùn bilhaki fàhùn lilhaki kárìhùn bal àtẹ̀yìnáhùn bilhaki fàhùn lilhaki kárìhùn ó jimú ni ibi ó ti jimú rèé o ó jí gbólóhùn bọ́ fàhùn lilhaki kárìhùn ntọ́lọ̀ ń ń bẹ̀rẹ̀. nínú súra azukuruf quran forty verse seventy ọlọ́ni làkọ́dí jìnnà kún bèlè hákì òun sọ pé àtẹ̀yìn náà ń bèlè hákì tẹ̀rí báwọn ẹ tún wò padà bali àtàyínà ha hákì ntọ́lọ́ nsọ ni làkọ́dí jí náà ha hákì. ọlọ́run wá tẹ̀wájú ọlọ́run ní wàlákínà akísárakùn lèlẹ́ hakì kárìhùn wàlákínà akísárakùn lèlẹ́ hakì kárìhùn. ẹ wá wo ohun tí Mirza Ghulam Ahmadu sọdà ọwọ asọdì balẹ̀ àtẹ̀yìnà òǹbẹ̀lẹ̀ hakì fàhùn lèlẹ́ hakì kárìhùn. sẹ́rí kó lè ní. nínú súra alimuminun Quran twenty three verse seventy irú gbólóhùn yẹn tún wà ń bẹ̀ wípé amyẹkulu nabihi jinna amyẹkulu nabihi jinna tún balija ahun bele haki wa akisaruhum lile haki karihun. sura alimuminun Quran 23 verse seventy nìyẹn o. àwọn ibi tí Mirza Gulam Ahmadu tọ́lọ tọwọ́ bọ̀ nìyẹn láti hun súra al istifta fún ìjọ rẹ̀ ìjọ Ahmadiyya. naam: omi ìtún rèé o tọgbẹnu tán ó gba nǹkan gbì Mirza Gulam Ahmadu al Kazab. Jésù ìjọ Amadiya ànábì ìjọ Amadiya òjíṣẹ́ ìjọ Amadiya. ó ní ọlọ́run sọ àyà kalẹ̀ fún òun wípé ó sọ ọ́ kalẹ̀ fún òun fún ìjọ rẹ̀ ìjọ ahmadiyya wípé à ń tàfi him bìmánzi láti Musa à ń tàfi him bìmánzi láti Musa ìwọ wà láàrin wọn bí ipò ànábì Musa. nwere zagunra muhammadu ó ti ya nǹkan wàláì anta fihim bi manzilati musa ipò tí musa wà láàrin àwọn anabi ọlọ́run ipò yẹn náà nìwọ náà wà ǹjẹ́ ẹ mọ ipò tí musa wà yíyan ẹ já lọ sínú quran ẹ já lọ sínú alukur'an. ṣé àwọn kò ti sọ pé ọlọ́run bò ń sọ̀rọ̀ pé ipò tí Musa wà láàrin àwọn èèyàn láyé ipò yẹn náà nìwọ náà wà ipò wo wá ni ànẹ́bì Musa wà aleyhi salam àmọ́ ipò tí ànẹ́bì Musa wà nínú súra An-Nisa Quran four aya one sixty four Quran four aya one sixty four. Allah subhanahu wa ta'ala nínú Suratu Nisa Quran four aya one sixty four ẹ̀gbọ́n tó wí nípa àwọn ànábì rẹ̀ and particularly on ànábì Musa alayhi salam ẹni tá a fẹ́ mọ ipò tó ṣe kí ni ipò tó wà. Allah ní kọ́dí kọ̀sọ́sínáhùmọ́ àlẹ́yíká mi kọ́bùl wàrúsúlán lamnasusuhumu àlẹ́yíká wàkàlámàlọ́hù Musa tẹ̀kìlímà wàkàlámàlọ́hù Musa tẹ̀kìlímà. Allah subhanahu wa ta'ala ó ní wàrúsúlán kọ̀dí kọ̀sọ́sínà wúmú àlẹ́ ìka mi ń kọ́búlù àti àwọn òjíṣẹ́ kan àwọn òjíṣẹ́ tá a ti sọ ìtàn wọn fún ìwọ ànábì Muhammad síwájú tá a ti sọ ìtàn ìtàn wọn fún ìwọ ànábì Muhammadu síwájú wàrúsúlán lamnasushumu àlẹ́ ìka. àti àwọn ogise kan tá a sọ ìtàn wọn fún ọ. gbólóhùn yìí ló mú kí àwọn àáfàá àwọn àfẹ́ẹ̀sìn kí wọ́n sọ pé òǹkà àwọn ànábì ọlọ́run tí ń bẹ́nu kùrọ̀áánì ló bọ́ sábẹ́ wàrúsùlán kọ́díkọ̀sọ́sínáhùmọ̀ àlẹ́yíkà àwọn ànábì tọ́lọ́wọ̀n ọba ò sọ nípa rẹ̀ fáànábì muhammadu sallallahu alayhi wa sallam táàsì mọ yonka wọn àwọn ni wọ́n sì pọ̀ jù àwọn ni wọ́n bọ́ sábẹ́ wàrúsùlán lam nàkṣùṣùhùm àlẹ́yíkà ṣèyàn ti yé báwọn. ànábì tọ́lọ́wọ̀n wàá sọ̀rọ̀ ẹ̀ fáànábì muhammadu sallallahu alayhi wa sallam tí ìwọ bá dìde lónìí tó lọ dákọ̀ ànábì kan Taa inú kùránì bá a bá rí ọmọ odó a fi wú ọ lẹ́nu. èyíkéyìí ànẹ́bí tó bá gbé gbọ́ ọ̀ta tá a bá ti bánu kùránì ànẹ́bí tó lọ́hùn sọ fún ànẹ́bí wa Muhammadu kì í ṣe ìwọ ni ó sọ fún. àbọ̀ ń sí ìrànràn ni ọba ń pè é ń pè é ànẹ́bí kan ànẹ́bí Danieli so orí daniel inú kurani ni ẹ orí daniel inú alùpàyè ni wọn ní ànábì daniel ọmọ jẹ nǹkan sí ọ wàrúsùlá ń kọ́ dípọ̀ sọ́sínà ọmọ àléyíká mi ń kọ́ bulu àwọn òjíṣẹ́ náà àwọn òjíṣẹ́ kan àwọn èyí tá a sọ ìtàn wọn fún ìwà anabi muhammadu síwájú nínú alukur'an wọ́n sì ka àwọn ànábì ń jáde one by one bẹ̀ẹ̀ lórí ádámà gbogbo wọn gẹ́ twenty five. wàrúsùlán lam naqsus humu alayka àwọn òjíṣẹ́ kan tó wá ń bẹ o tá a sọ ìtàn wọn fún ọ. àwọn yẹn àmọ̀ǹká wọn. níwọ̀n ìgbà tí àlọ́ òsì ti sọ ìtàn wọn fún ànábì muhammadu ọ gbọdọ sùn kó o kan kó o lọ pàdé ànábì kan lójú oorun ó kọ rẹ̀ ń jẹ́ báyìí tá a bá ti bá nu kùránì odó sọkúsọnù. ọ gbọdọ lọ ka ìwé ebú kan lọdọ àwọn òyìnbó kọ́ wa máa sọ fún wa pé ànábì báyìí pé ànábì náà lòun náà odó sọkúsọ bí Gulam Ahmadu nìyẹn torí pé Gulam Ahmadu ọ lọ mú àwọn ànábì irọ́ kan wá tí ó sì kùránì. à ń bọ̀ wá o à ń bọ̀ wájú ni. àyà náà ọ wá ní wákàlámọ̀ lọ́hùn Musa wákàlámọ̀ lọ́hùn bá Musa sọ̀rọ̀ tààrà ipò ànábì Musa náà nù nínú gbogbo àwọn tọ́lọ ń bá sọ̀rọ̀ tààrà tó wà nílé ayé tọ́lọ sì wà lókè sánmọ̀ keje ó ní ànábì Musa aleyhi salam tó bá ń gbọ́ Musa kàlámù Musa kàlámù ìtọ́jẹ́ <laughs> kán máa pè Musa kàlámù nù àbó tí ì máa gbọ́ rí kán máa pè nìkan ní Musa kàlámù Musa kàlámù nítorí kàlámù ni wákàlámà lọ́hù Musa tẹ̀kìlìmà aláwọ̀ sì bá Musa sọ̀rọ̀ tààrà gan ni torí páyà kan bẹnu kùránì tí ọlọ́run ti tí ń gbà tí ọlọ́run bá Musa sọ̀rọ̀ tí Musa ní mò ń gbóhùn rẹ jẹ́ ń rí ọ. Ah, ọlọ́run ni ò lè.